ẹ kú dédé ìwòyí èyí ni ìròyìn tí a mú asétí gbọ̀yìn láti iléeṣẹ́ Wisdom Yard online TV ọdún àyà délérè lóníròyìn yìí síwájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà a fẹ́ àlàyé lórí owó Abacha tẹ́fẹ́ gbà lọ́wọ́ Amẹ́ríkà serap ẹnikẹ́ni tó bá ṣe ìpolongo ìdìbò ní ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí yóò fẹ̀wọ̀n jura àjọ INEC ó ti di òfin tíṣà ìjọba àkọ́kọ́ kò gbọ́dọ̀ fi ọmọ rẹ̀ sí ilé ẹ̀kọ́ aládàáni a fẹ́ àlàyé lórí owó àbáṣà tẹ́ fẹ́ gbà lọ́wọ́ amẹ́ríkà serap àjọ serap ti kọ̀wé ránṣẹ́ sí ààrẹ muhammadu buhari lórí owó tuntun tí orílẹ̀-èdè amẹ́ríkà fẹ́ dá padà fún nàìjíríà lára owó tí àbáṣà kó jẹ ní ọ̀sẹ̀ tó kọjá ní ìjọba amẹ́ríkà tọwọ́ bọ àdéhùn pẹ̀lú ìjọba nàìjíríà láti dá mílíọ̀nù mẹ́tàlélógún dọ́là tó jẹ́ lára àwọn owó tí ọ̀gágun sani abacha kó jẹ ní ìgbà tí ó wà lórí oyè nínú ìwé àkọránṣẹ́ tí sarah kọ sí ààrẹ muhammadu buhari lọ́jọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún 2022 rọ ààrẹ muhammadu buhari láti darí mínísítà fétò ìdájọ́ abubakar malami láti fi ẹ̀dà àdéhùn náà léde fún gbogbo ọmọ nàìjíríà láti rí wọ́n ní lábẹ́ ìwé òfin nàìjíríà ti ọdún 1999 àti àwọn òfin mìíràn ó pọn dandan fún ìjọba láti ṣe àgbéjáde gbogbo ìwé àdéhùn tí ìjọba tọwọ́ bọ̀ lórí owó náà wọ́n ní èyí yóò fún àwọn ọmọ nàìjíríà láti ṣe àgbéyẹ̀wò àdéhùn náà fínífíní kí wọ́n sì ṣe àmójútó bí ìjọba yóò ṣe ná owó náà serap ní èyí máa fún àwọn ọmọ nàìjíríà ní àǹfààní láti mọ bí owó náà yóò ṣe jẹ́ níná àti pé kó tó di pé wọ́n gbé owó náà gba ibùgbò mìíràn lọ bákan náà ni wọ́n fún ìjọba ní ọjọ́ méje péré láti ṣe èyí bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò gba ilé ẹjọ́ láti fi òfin kàn ní ipá fún ìjọba láti gbé ìgbésẹ̀ tó yẹ lórí owó náà onímọ̀ nípa ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà ní ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí wọ́n sọ pé àwọn ti fi owó ṣe ojú ọ̀nà náà tí kò sì parí bísí ìyaniwúrà ni ó ṣeéṣe kó jẹ́ pé nítorí a ti kó àwọn owó yìí jẹ ni wọn kò fi parí àwọn ọ̀nà náà láti ọjọ́ yìí jẹgúdújẹrá ni wọ́n fi ń ṣe ẹnikẹ́ni tó bá ṣe ìpolongo ìdìbò ní ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí yóò fi ẹ̀wọ̀n jóra àjọ INEC àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà INEC ti ṣe ìkìlọ̀ pé àwọn olóṣèlú tó bá ṣe ìpolongo ìdìbò nílé ìjọsìn tàbí mọ́ṣáláṣí yóò fi ẹ̀wọ̀n jóra èyí wáyé lásìkò tí ìpolongo ìdìbò fún ọdún gbogbogbò yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2022 àjọ INEC ní púpọ̀ nínú iṣẹ́ àwọn olóṣèlú lásìkò ìpolongo ìdìbò ló tako òfin orílẹ̀-èdè nàìjíríà kọmíṣánná àti alága INEC nípa ètò ìyanilóye fún àwọn olùdìbò lórílẹ̀-èdè nàìjíríà arákùnrin Festus Okoye ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn ohun tí àwọn olóṣèlú kò gbọdọ̀ ṣe lásìkò ìdìbò ó ní gbogbo àlàkalẹ̀ òfin àti ìjìyà wà fún ẹni tó bá takò wà ní section ninety two electoral act twenty twenty two ti ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà àjánẹ̀ tún ṣàlàyé ìjìyà tó wà fún ẹnikẹ́ni tó bá rú àwọn òfin wọ̀nyí lábẹ́ òfin tó de ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà inec ní gbígbé òfin ró gbọ́dọ̀ jẹ àwọn olóṣèlú lógún lásìkò ìdìbò ní nàìjíríà ó ti di òfin tíṣà ìjọba àkọ́kọ́ kò gbọ́dọ̀ fi ọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ aládàáni ìjọba ìpínlẹ̀ Ondo ní àwọn ọkọ̀ ojú ọ̀rọ̀ sí àwọn tíṣà ilé ẹ̀kọ́ tó ń mú àwọn ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ aládàáni alága àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo arákùnrin Victor Ọlábìntán ló sọ èyí lásìkò tó ń ṣèpàdé pẹ̀lú àwọn olùkọ́ àgbà àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Àkúrẹ́ Ọlábìntán ní àwọn ti sọ di òfin báyìí kí tíṣà kọ̀ọ̀kan má mú ọmọ wọn lọ sí ilé ẹ̀kọ́ aládàáni ó ní ìgbésẹ̀ tó burú jáì ní kí òṣìṣẹ́ ìjọba fi ọmọ rẹ̀ sí ilé ẹ̀kọ́ aládàáni bákan náà ló pàṣẹ fún àwọn akọ̀wé ìjọba ní ìjọba ìbílẹ̀ méjìdínlógún láti fi ẹjọ́ tíṣà tó bá rú irúfẹ́ òfin bẹ́ẹ̀ àmọ́ ó ṣeni láàánú pé àwọn ọmọdé kò lọ sí ilé ẹ̀kọ́ ìjọba mọ́ tí iye wọn sì ń kéré sí lójoojúmọ́ gómìnà ìpínlẹ̀ Ondo Olúwarótìmí Akérédolú ti buwọ́ lu ìgbéga lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo alága àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo arákùnrin Victor Labintan ló sọ èyí lásìkò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn olùkọ́ àgbà àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Àkúrẹ́ Ọlábìntán tó pè ìwé ìgbéga náà fún àwọn olùkọ́ tó lé ní ẹgbẹ̀rún méjì tí márùnlélọ́gọ́rin nínú wọn sì gba ìgbéga lọ sí ìpele mẹ́rìnlélógún level sixteen eléyìí tó yẹ fún ipò permanent secretary ó ní ìdí tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà ní láti fún àwọn olùkọ́ ní ètò ìgbáyégbádùn fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ondo àrèjù báyìí lọ lórí ìròyìn wa ti òní ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí àwọn ayélujára bíi ti Facebook Instagram Twitter àti YouTube kó tó tó dìgbà mìíràn orúkọ ti tèmi ní Ọdúnayọ̀ Adélérè